to anjasigi sabu mariyamu b'a fɔ a ye k'a ye kunu maa min ye maa bɛɛ kɛ mun ye jana a ɲakana fɛnɛ maa min fɛnɛ min fɛn bɛ maa jira ale y'o fɛn fɔ ale de y'a muso ayi e y'a muso e y'a muso min bɛ ahmed sanni k'i san fara a ko n'o de y'a fɛnɛ ye de aa tɛgɛ mara wọ́n kò tó ìwé òkà tó sixty eight to sixty two ẹ lọ kà mẹ́. nínú ọ̀rọ̀ àyà yẹn ọlọ́run pé wà á nà ó nà ẹ́ lè fà á wàlà tó ń ta ó ń nà bí ha. àdébì ní ọlọ́run ní ọlọ́run sọ̀rọ̀ àyà wọ́n pé àdébì ẹ̀yẹ sá wà á nà ó nà á lè fà á. nínú àti òfin ayé àdébì yìí sá wà pípadà wà àdébì yìí

náà tàbí kó ṣe wúmọ́ àdúgbò pàdé bí ìgbà tó wà sáyé kọ́ papọ̀. ọ̀nà àti ìgbà tó gbẹ̀rẹ̀ yàrá ìṣọ̀lá sọ̀tara kò dé mọ́ta yìí. àlọ́ ọ̀fọ́ èyí bọ̀ wá padà ní padà bọ̀ àti àti mẹ́ta. yóò fi tòṣì yàrá àwọn sí màdínà màdínà àti ìpáwọ̀ tó kù sí àlẹ́ ìṣọ̀lá sọ̀tara. nínú àdìsí sàrí muslim àdìsí láta owó sáà káta yẹ pàtàkì muslim wọn náà pẹ̀lú àwùjọ ayé òní parẹ́ ibi tí àwọn mùsùlùmí àti ìyàwó bí muslim pàtó jù fún ìjàgbọ́n lágbàáyé wọ́n bá sábẹ́ ìjàgbọ́n ní wọ́n wà láhájá ní ọ̀ṣájà àwọn ìyàwó tí wọ́n máa sàkámọ́ sẹ́yìn òkúta àti igi nígbà tó يا مسلم تعالى من وراه يهودي náà àmì òfin ayé nù. àwọn àmì òfin ayé yìí díẹ̀ yóò lálẹ́ sọ. ìgbẹ́ ẹ̀sìn wọn muslim buhari ṣe ọ̀tọ̀ tó ikùn máa dá ọ̀yìn òfin. níbi afẹ́fẹ́ gbogbo àdìsí mẹ́ta tẹ ẹja máa mú nípa ọ̀kan tó ń fáyà tó ní sọ ẹja máa kọ́ńtà níbi tó ń kọ́ ọ̀kan nípa àmọ́kòkè ayé. àmọ́fẹ́ tó ó ní láàrin pẹ̀lú láìpù wa àtàwùjọ wa díẹ̀ nínú ẹ̀ ní ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ìgbà ẹ̀ lọ. pages mẹ́ta mo dé kọ́ mẹ́ ló ti bẹ́ẹ̀ máa bí. mo rọ gbogbo alẹ́ kàtí wípé àwọn ń bá lọ táyé fún táyé ìlànà yẹn dènà sọ́nà mọ́rọ̀ wá ẹjẹ́ ká lọ súnmọ́ lọ́wọ́ gbàkọ́dá wa. ìgbè ká súnmọ́ lọ́wọ́ wa lórí wa wà ìgbè ká súnmọ́ lọ́wọ́ nìkẹ́ wa wà ìgbè ká súnmọ́ lọ́wọ́ nìkàdùn wa wà ìgbè ká súnmọ́ lọ́wọ́ àtìdá ìgbìnà wọ̀. gbogbo wa ẹjẹ́ àpàràkọ́jọ́ ọlọ́run gbọ́dọ̀ yìí pé èèyàn ti ṣe bí تقول أنت فعل وجدي تعبد الله تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك كما تؤمن تعالى وجدي تعالى وجدي يراك kàmúra sí ẹ̀sìn ọlọ́run kámẹ̀tẹ̀ kí ìbàjẹ́ tó pèlè kan ló la yé kámẹ̀tẹ̀ ọ̀la palọ́dọ̀ wa kámẹ̀tẹ̀ gbé ìbàjẹ́ kámẹ̀tẹ̀ gbé olóòfà kámẹ̀tẹ̀ gbé ẹlẹ́bọ kámẹ̀tẹ̀ kì í wó kámẹ̀tẹ̀ ẹlẹ́bọ fún kámẹ̀tẹ̀ olóòfà míì tó tó gbẹ̀yìn gbogbo ìyẹn ọlọ́run kọjá jésù ọlọ́run kọjá jésù tó dùnkùn àkójọ òkòtò àkójọ fún ọ̀sọ̀dálẹ̀ gbàgbọ́ ọ̀kan sí náà ẹ̀sìn tó ṣe oṣù tọ́lá ọgbà tó kọ́lá ọ̀fẹ́ nàìjíríà ìjà láìlè ìjà òun ò ní bẹ́ẹ̀ sí ní kàkà àtẹ̀sí ìgbàgbọ́ ní kalẹ̀ ẹ̀sẹ̀ lọ́dọ̀